alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi amara almar'ata bil ihsan ila zawjiha ibadatan lah ọba tí ó pa obìnrin láṣẹ ipe kó máa ṣe dáadáa sí ọkọ rẹ̀ tí ń bẹ lábẹ́ kó máa ṣe dáadáa sọ́kọ rẹ̀ tó fẹ́ sílé ọlọ́run pàṣẹ ọlọ́run ṣe lẹ́sìn tóbìnrin máa fi súnmọ́ ọlọ́run ọba wa wassalatu wassalamu ala sayyidina muhammad àánú ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run kó òjíṣẹ́ ọlọ́run anábíwá muhammad وعلى آله وأصحابه أجمعين kó sì bá gbogbo àwọn ará alẹ́ àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa èyí tá fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ òun náà ni hukuku zauji àwọn ìwọ̀ tí ọlọ́run bá pa obìnrin láṣẹ kọ́ máa fún ń wá ojú rere ọlọ́run tí ń wà àlìjánná ọ gbọdọ gbọ́dọ̀ gbà ọkọ òun òun náà ni olùdarí ọkọ òun òun náà ọkọ òun òun náà ni alámòójútó òun ọlọ́run ọba Allah ala ó gbé ọlá fún ọkùnrin lérí obìnrin ọlọ́run gbé ọlá ọkọ ọlọ́lá ju ìyàwó ẹ̀ ọkọ lọ́lọ́run fi sọ̀gá lérí gbogbo ohun tó wù kóbìnrin yìí kó ní nínú nínú ọlá nínú ọ̀pọ̀ nínú owó nínú ẹwà ó yẹ kó lè gbàgbọ́ wípé ọkọ òun òun náà ni olùdarí òun ẹni bá gbà bẹ́ẹ̀ nínú obìnrin òun náà láàmà pè lóbìnrin rẹ̀ àmà pè lóbìnrin dáadáa anábì wa muhammad sallallahu alaihi wa sallam anábì ni adúniya mata anábì ni ilé ayé yìí a ó dùn púpọ̀ wa khairu mata'iha al-mar'atu salihah anábì ni ìgbádùn tó lórí jù nínú ayé táwọn èèyàn máa ń gbé bẹ̀ yìí òun náà ni kéèyàn oníyàwó rẹ̀ ìyàwó rẹ̀ yóò gbà pé ọkọ òun òun náà ni ọ̀gá òun ọlọ́wọ́n bá sọ nínú al-Qur'an al-Karim ọlọ́wọ́n bá ní ar-rijalu qawwamuna 'ala an-nisaa ọlọ́wọ́n bá ní ẹ̀rí àwọn ọkọ àwọn baálé yín àwọn ọkọ yín ọlọ́wọ́n bá ní àwọn ni olùdarí yín ọlọ́wọ́n láwọn ọkùnrin àwọn náà ni olùdarí àwọn obìnrin àwọn náà ni ọ̀gá fáwọn obìnrin bima faddala Allahu ba'dahum 'ala ba'd ọlọ́wọ́n ọba ní àwọ ọlọ́wọ́n ọba àwọlá gbọ́lá fáwọn ọkùnrin lérí obìnrin àwọlá ní ká máa jọ́gà yín àwọlá ní kẹ́yàn máa bẹ lábẹ́ wọn ká máa darí yín ọlọ́wọ́n ọba ní ibi àtòsí ní ìbẹ̀rẹ̀ káyìn náà tòsí ọlọ́wọ́n ọba ní wọ́n bí máa àǹfọ́kù min amwalihim ọlọ́wọ́n ọba ní báwọn ò sì ní jẹ́ olùdarí yín àtọ̀gá yín nítorí pé àwọn ni wọ́n ṣiṣẹ́ owó ẹ̀yin lẹ̀ náwó ọlọ́run ní owó tí wọ́n ná tí wọ́n fi ń lé yín lọ́wọ́ nìí owó oúnjẹ àárọ̀ owó oúnjẹ ọ̀sán owó oúnjẹ alẹ́ owó aṣọ owó olé owó bàtà gbogbo tóbìnrin ń gbà lọ́wọ́ ọkọ ẹ̀ òun náà lọ́jẹ́ kọ́kọ́ rẹ̀ ọjọ́ ga ẹ̀ ọlọ́run ọba ní ọkọ yín la torí àwọn ni wọ́n náwó fún yín owó tí wọ́n náà lójú wọn jẹ́ ọ̀gá fún yín ẹ fi wọ́n sípò ọ̀gá kẹmàṣẹ́ dáadáa sí sọ wa yìí pé ọkọ ojú ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala yìí tún sọ nínú àyà míì ọlọ́wọ́n bá ní walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf ọlọ́wọ́n bá ní àwọn ọkùnrin wọ́n ní àwọn ìwọ̀ tó yẹ kí wọ́n fún àwọn obìnrin nínú dáadáa àtàwọn ìbálò dáadáa walirrijali alayhinna daraja náà ní ìwọ̀ tó yẹ kí wọ́n fún àwọn ọkọ wọn kọ́dà ìwọ̀ tàwọn ọkọ wọn tí wọ́n fún wọn ó tún wá gbé pẹ́ẹ́lí ju ti wọn lọ wọ́n lè rìjálè alẹ́ hinna daraja ọlọ́run ọba ní ìwọ tàwọn ọkọ ó tún wá gbé pẹ́ẹ́lí ó tún lágbára ju tàwọn obìnrin lọ. suratul baqara Quran two aya two twenty eight lọ́lọ́run ọba ti ń sọ fún wa yìí pé bá a ṣe fún obìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni kí obìnrin náà gbà pé òun náà gbọ́dọ̀ fún ọkọ òun lẹ́tọ̀ọ́ títí ẹ̀tọ́ ọtọkùnrin ó tún wá ju tóbìnrin lọ eléyìí náà jẹ́ àmọ̀ pé ọkọ ìṣẹ̀gbẹ́ ìyàwó ẹ̀ nínú Al-Qur'an ní àwa mùsùlùmí láti ń kàńtàǹkà yìí ẹ̀dọ́bà jẹ́ mùsùlùmí òdodo kó lè gbà gbọ́ kó sì lè fi ọ̀rọ̀ tì síbi tọ́lọ́ ń fi tì sí kọ́ mọ́ bá ka àbùkù má sọ ọkọ rẹ dìyàwó má wàá di ọkọ mọ́ ọkọ rẹ lọ́wọ́ ọkọ rẹ náà lọkọ rẹ ìwọ níyàwó ẹ̀ ọlọ́wọ́n bá ní ojú ọlọ qala Rasulullahi sallallahu alaihi wasallam nígbà tá anábì ń sàlàyé bọ́kọ sí anábì ní law kuntu amiran an yasjuda li ahadin tó bá jẹ́ pé wọ́n bá gbà mí láàyè kí n pẹ́ nìkan láṣẹ kó fẹ́rí kan lẹ̀fẹ́ nìkan ni kó fi bọ̀wọ́ rẹ̀ la amartul mar'ata an tasjuda li zawjiha ìyìnbá pàṣẹ fáwọn obìnrin kí wọ́n máa fẹ́rí kan lẹ̀ fáwọn ọkọ wọn nítorí pé àwọn ọkọ wọn tóbi púpọ̀ lẹ́yìn ọlọ́run ọkọ rẹ̀ lọ́kàn lẹ́yìn ìwọ ọlọ́run ìwọ ọkọ rẹ̀ lọ́kàn wa min huquqi zawjiha nínú àwọn ìwọ̀ tí ọlọ́run bá láàánú kọ́ ọmọ ọfọkọ rẹ̀ tó bá fẹ́ jẹ́ obìnrin rẹ̀ tó fẹ́ wà jẹ́nà nínú àwọn ìwọ̀ tí ọlọ́run bá fi kọ́ ọlọ́run tó gbọ́dọ̀ mọ́ fún ọkọ rẹ̀ tó àtúhù fíìmà àmàrà ilà fíìmà àṣeyẹtìlá ìkàlẹ̀ kọ́ máa tẹ̀lé àṣẹ rẹ̀ àṣẹ ìtọ́ba ní kò ṣe tí ọba ti takun tọlọ́run ọgbọ́dọ̀ má ṣe tó o sì lágbára àti ṣe. anábìnrin sàṣọ́lẹ̀ wàsọ́mà ti ṣáharaha ọgbà àwẹ̀ Ramadan ní pípé wà àfẹ́dọ̀ ti ìfọ̀rìjàha ẹnìkan kan ọba aláṣepọ̀ sínà nílẹ̀yìn ọkọ ẹ̀ ọ̀sọ̀ abẹ́ wà àtọ́ àti záwùjàha ó wá ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ qila laha ànábì ni wọ́n sọ fún jọ́lì kìyàmà pé akẹrun ni àgbà àwẹ̀ ni ìmọ̀ ń sọ abẹ́ bó ṣe wá wà yìí ìmọ̀ ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ ànábì ni wọ́n sọ fún pé udkhuli l-jannata min ayyi abwabil jannati shi'ti àlìjánà tó ń wá náà lọ́wọ́ àlẹ́ wọ́n wá sí ojú ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ tó wọnú àlìjánà fún arábìnrin yìí ìpè kọ́ wọ̀ tó bá wù bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa ya ọlọ́run ọba àlá ni wọ́n fi irun àtàwẹ̀ ìbádà àrùn ìbádà àwẹ̀ ìbádà kóbìnrin kọ́sọ́ abẹ́ ọlọ́run ọba ọwọ́ àfiṣe ẹgbẹ́ ìmọ̀tẹ̀láṣẹ ọkọ àwẹ̀ àti irun ọlọ́run wa tó wọn papọ̀ a jẹ́ pé irun pàtàkì àwẹ̀ pàtàkì bá a ṣe pàtàkì irun tá a pàtàkì àwẹ̀ yẹn bẹ́ẹ̀ náà lá pàtàkì àṣẹ ọkọ obìnrin tí bá ń ṣe léyìí wọ́n ní wọ́n sí ilẹ̀kùn àlìjáná fún kò ní wọnà ọlọ́run ọlọ́mọ sẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ yìí ti kàwé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ti lajú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ti lówó lọ́wọ́ yọmọ wá ṣàgbére ọmọ ṣàkọ kò ní tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ẹlòmíì ẹ wà ní tàjẹ́ tó bá fẹ́ náà tó fẹ́ wà àlìjáná ọlọ́run tẹríba sábẹ́ ọkọ rẹ̀ kọ́ mọ́ tẹ̀lé tí ìrọ̀rùn fi máa ń bọ́kọ ọ̀ràn yẹn ní lérí obìnrin ká dáná ká fọṣọ ká bá tún lè ṣe ká bá fọlé ká bá fọbi tí ń lò sí gbogbo àwọn nǹkan ló rẹ̀ ká tọ́jú ẹ̀ ká máa ṣe xidima rẹ̀ gbogbo àwọn xidima yìí ọlọ́run bá Allah ó ṣe lẹ́tọ̀ọ́ fún obìnrin kóbìnrin kó máa ṣe fọ́kọ rẹ̀ eléyìí wà nínú ìwọ ọkọ ó máa tọ́jú ọkọ rẹ̀ ó máa ṣe xidima fún un ìyàwó Fatima radiyallahu anha ó lè bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam wọn àti Ali ọkọ rẹ̀ wọ́n lè bá nàbí Fatima ní gbogbo ọwọ́ mi ló ti sùn látara lílọ àwọn nǹkan tá ń jẹ èmi ní fọwọ́ lọ fúnra mi gbogbo ọwọ́ ti dé páàdì gbogbo ọwọ́ ti lé kankan dákun bá ń wọ́ ọmọ ọ̀dọ̀ anábì ní Fatima iṣẹ́ ilé ló ń ṣe òun ṣiṣẹ́ ilé ọ̀wá ń wọ́ ọmọ tí ó ràn ọ́ lọ́wọ́ anábì ní Fatima máa lè ṣiṣẹ́ ilé máa lè ṣe kéde màfọ́kọ rẹ̀ àmọ́ tó bá ti fẹ́ sùn sáṣẹ subhanallah tàbí alhamdulilayi thirty three allahu akbar thirty four tó o bá ti ń ṣe é ọlọ́run ọba aláwọ̀ kún ọ lọ́wọ́ lérí iṣẹ́ ilé tó ń ṣe kọ́ wa máa ṣe àtikárù kọ́ máa ṣiṣẹ́ ilé ó lóore ju ọmọ ọ̀dọ̀ tó ń wá káàkiri lọ ìtumọ̀ ẹ̀ ni pé ìmọ̀ ṣiṣẹ́ ilé fóbìnrin ẹ̀sìn ni gbogbo abọ́ tó ń fọ̀ aṣọ tó ń fọ̀ ilé tó ń fọ̀ àti gbogbo ìtọ́jú àwọn nǹkan ọkọ rẹ káyọ̀ lè bá rọrùn fọ́kọ ẹ wọ́n máa kà á sí ìbádà fún ọ ni kọ́lọ́pàá ṣàjọ rọrùn fún yín láti ṣe ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹ̀tọ́ ọkọ tẹ̀mùkínuhu minal istimta'i biha fi kulli waqt kí wọ́n máa fi ara balẹ̀ fún ọkọ rẹ̀ láti lásìkò pẹ̀lú rẹ̀ anábì sọ hadithi kan tó lágbára tí ń bàyàn lẹ́rù anábì muhammad sallallahu alaihi wa sallam anábì idha da'a ar-rajulu imra'atahu ila firashihi anábì lẹ́yìn kí ọkọ tọ́ba ìpè ìyàwó rẹ̀ ìpè kọ́ máa bọ̀ wá sí eré ibùsùn rẹ̀ káwọn lè bá lásìkò tọkọláyà fa àbátí arábìnrin yìí ọwọ́ ayarí kalẹ̀ pé òun ò ṣe òun ò wá kìí ṣe pé ọ̀rẹ́ yẹn láàárẹ̀ tó lágbára kìí ṣe pé ń sin nǹkan oṣù lọ́wọ́ kìí ṣe pé lọ́sàn-án Ramadan ni ọ wá yarí kanlẹ̀ pé òun ò ṣe fàbá takodibana arákùnrin yìí wọ́n wá ń bínú sí i ọ wá bínú sí i títí lẹ̀ fi má fàbá takodibana àléhà ń bínú sí inú ń bí anábìnrin láàánà ti halimala ika bínú sí ń bí ọkọ yẹn làwọn àpapọ̀ màláìka ọmọ ṣépè lárábìnrin náà hátà tó ṣe bí ha títí tí lè fi má muttafaqun alayhi àdéhìí wà ní Bukhari àti Muslim gbogbo àwọn obìnrin tí wọ́n ń kọ oorun fọ́kọ eh, ọlọ́run gbé àwọn màláíkà dìde ipe kí wọ́n máa ṣe pẹ̀lẹ́ ẹni wọ́n bá ń ṣe pẹ̀lẹ́ ẹ̀dákun ṣe àdúrà rẹ̀ ó gbà máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìwọ̀ tí ìyàwó gbọ́dọ̀ fún ọkọ ẹ̀ṣẹ̀ ìdánù záwọ́jì fi sọmi náfọ̀ kọ́ máa gba ìyọ̀ǹda lọ́wọ́ rẹ̀ tó bá fẹ́ gbàwẹ̀ náfìlà ipe ẹ̀dákun mo fẹ́ gbàwẹ̀ Monday mo fẹ́ gbàwẹ̀ ìjọ àlàmísì mo fẹ́ gbàwẹ̀ thirteen fourteen fifteen ojú ọ̀run mo fẹ́ gbàwẹ̀ àràfà mo fẹ́ gbàwẹ̀ aṣọra kọ́ máa gbàyọ̀ǹda kó tó gbàwẹ̀ náfìlà àwẹ̀ Ramadan nìkan ni ò lè gbàyọ̀ǹda pẹ̀lú ẹ̀ torí dandan nìyẹn àmọ́ àwẹ̀ náfìlà ó gbọ́dọ̀ gbàyọ̀ǹda torí ọkọ lè fẹ́ ní bùkátà sí lọ́sàn-án gbàyọ̀ǹda kó tó gbà Ànábì ní la tasumu imra'atun illa bi idhni zawjiha Ànábì ní obìnrin kan ò gbọ́dọ̀ gbàwẹ̀ sunna àwẹ̀ náfìlà àfi pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀ inú àwọn ìwọ̀ tí obìnrin tó fún ọkọ rẹ̀ la ahadan yaqra'uhu fi baytihi kò gbọ́dọ̀ mú àlejò kankan wọnú ilé ọkọ rẹ̀ láì gbàyọ̀ǹda bọ́yọ̀kùnrin àbóbìnrin kátó wá pẹ́ ní tọkọ ọ̀fẹ́ rí nínú ilé yín ò gbọ́dọ̀ mú wọlé anábì ni wala ta'zan fi baytihi illa bi idnihi ò gbọ́dọ̀ yọ̀ǹda kẹ́nìkan wọnú ilé yín àfikọ́ gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ tọrọkọ rẹ̀ ló nílé òun ló sì fi ọ sínú ilé nínú àwọn ìwọ̀ tí obìnrin gbọ́dọ̀ fún ọkọ rẹ̀ ìsìtẹ̀ ìdáàdù zawji fil khuruj ò gbọ́dọ̀ gbàyọ̀ǹda kó tó jáde gbogbo ibi tó bá lọ ọkọ rẹ ní ọ̀pá mi tiẹ̀ pé jáde ọkọ rẹ lélẹ́rì rẹ òun náà lọ gaari ọ gbọ́dọ̀ máa jáde kọ́ mọ́ rẹ ẹ̀ṣẹ̀ ńlá ni àdánwò ńlá ni anábìíní la takhruju min baytihi illa obìnrin kan gbọ́dọ̀ láyà láyà jáde kúrò nílé ọkọ ẹ̀ láì yọ̀ǹda nínú àwọn ìwọ̀ fún ọkọ kọ́ ọ máa múra dáadáa kọ́kọ́ rẹ̀ ó rí ọkínú rẹ̀ ó máa dùn wọ́n wá bí anábì wọ́n ní ayu nisa'i khair wọ́n ní obìnrin wo ló dánú àwọn obìnrin obìnrin wo lóbìnrin rẹ̀ àwọn obìnrin tí yẹn fi tọrọ obìnrin obìnrin dáadáa anábì ní obìnrin dáadáa ah allati tasurruhu idha nadhara òun náà ni obìnrin tó jẹ́ pé yóò máa dùn ọkọ rẹ̀ nú tọkọ rẹ̀ bá ń rí tọkọ rẹ̀ bá rí báyìí inú ló sì máa dùn pé ìyàwó mi ni bọ́bọ́ wa múra tí ọ̀dà àbí ò nímọ̀ tó tó inú ọkọ rẹ ó máa bàjẹ́ a jẹ́ pé èso obìnrin rẹ̀ mọ́ anábì ní obìnrin dáadáa lóbìnrin tọkọ rẹ ń rí physical appearance ọyẹ tí inú ọkọ sì ń dùn bí ṣe ń rí lẹ́yìn náà tọba pa á láṣẹ yọ wà àṣẹ nǹkan méjì ọmọ múra dáadáa ó sì máa àṣẹ níparí ọrọ mi òun náà ni pé àmì tá a fi pé ọba sí obìnrin tó bá fẹ́ jáde gbogbo ìyàwó ilé kọ̀ọ̀kan ni wọ́n padà filẹ̀ sàṣọ̀bùrà gbogbo ìyàwó ilé kọ̀ọ̀kan ni wọ́n padà gbébọ̀ mọ́lẹ̀ ànábì wa ni àmì tẹ́ fìmọ̀ pé ọlọ́run bá yọ́nú sí arábìnrin kan tó jáde láyé òun náà ni kó bá ìyọ́nú ọkọ rẹ̀ jáde kó jẹ́ pé ọkọ rẹ̀ ó yọ́nú sí ó dùnnú sí jáde láyé ànábì ni ayyu mamra'atin èyíkéyìí ìyàwó ilé mátàtì ó jáde láyé wa zawjuha radin anha ọkọ rẹ̀ ó wá yọ́nú sí ọkọ rẹ̀ wá ń sọ pé ẹni rẹ̀ ni inú mi dùn sí èèyàn dáadáa ní ọkọ rẹ̀ yọ́nú sí ọkọ rẹ̀ bànújẹ́ sí tó fi jáde láyé kọ̀ hàn kọ ilé ìmọ̀ dákàlà tẹ̀lé jẹ́nà anábìnrin arábìnrin ẹ̀ mọ̀ pé àlìjánà ní lọ lè wọ̀ tó bá jẹ́ akẹ́rùn àlìjánà ní lọ lè wọ̀ torí pé ó rí yọ́nú ọkọ rẹ̀ jáde láyé bó ṣe ń wá yọ́nú ọlọ́run ọba yìí máa wà sórí ara yọ́nú ọlọ́run náà ní pé kọkọ rẹ̀ yọ́nú sí ọkọ tó jáde láyé tó bá wá jáde láyé tọkọ rẹ̀ yọ́nú sí ọ àdánwò ni ọ àwa bẹ́lọ̀ nínú àánú àti agbára rẹ̀ àdánwò bú tọkọ fi iṣẹ́ pèlè yàn lọ́rùn wọ́n jọ ṣẹlẹ̀ síyàwó ẹnì kọ̀ọ̀kan wa àti gbogbo àwọn ìyá wa àti gbogbo àwọn sisters wa kò sí wọn lẹ́ni rí fáwọn ọkọ wọn kò sí wọn ní obìnrin dáadáa lọ́dẹ̀dẹ̀ ọkọ wọn wasalaamu wa rahmatulahi wa barakatu.